أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل الأقدة من لساني يفقه قولي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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذ قوم موسى من بعده من كليهم إجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوا وكانوا ظالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال قوم موسى من بنيهم كلهم حيلا كبدا ya si tafsiri bango ili ya ka ka musa alayhi salatu wassalam ọfọwọlọ ọnyara na nabi harun ayẹrẹ so tọsọ láyẹrẹ abdullahi bin abbas radiyallahu anhu lórí juwe iná mímẹ sọlọ láyẹrẹ so dọkọ ọsọ rẹ zẹ ẹyọ dédé dọsọ ọhazá ẹrẹwà bẹẹ tura ni. nana bi harun bára káyọ̀ nìka látà àkóbìlẹ̀ yẹ ti wọlé abẹ́rẹ́ àṣì náwó asọ́mọ́ ni mẹ́rin kàwọn ní hìnnà ọ̀bì káyọ̀ asọ́mọ́ kàkà mara àgáyé bá ní israẹli mihi jòzíkà doni ɛnana hɛki ozima lɔɔ no doni soja ne tetɛ wa ɛnana wukyerɛ ni doni kuwato buka yaaba de ma nini sɔtutɔ hɔ no de ka yi a yi bɛ ta dɔbɔ a kan de ka yi kɔɔ na fama ka tubu ka. kɔɔ na fama ka tubu ka ya samiri. dani musa da kuba na wanya ran tutani bi haruna do wa deiki samiri da hoseni kai fama khatbuk ere ya wa meyake o meme ya do do soni re o meme ya ma materi ozi ma ludu ka heke قال رسول لم يمسه فيه من أثر الرسول فنزلتها وكذلك سولت لي نفسي قال بصرت بما لم يبصروا به لسان لي لك إيه أنا ريتنا النبي أنا إيه إسمع ما بيه فقبضت قبضة من أثر الرسول أكيد أني دون ما دزي ezi ehuohi oyiwo onyara oyikokuwo onya dɔni dan ɔnɔ fakabɔtɔ kɔbdatan ɔnɔ da ɔyida ino ɔbɔ nyara ɔbɔ tɔnyara wa isɔmu isɔmu nyɛ ɔma fɔ tɔnyara kɔ lusi kokuwo ɛɛ eh, min afari rɔsuli ɔnɔ daki umantib jibril ono ye faras al hayati umante ne kakai iso ona iso ona kayi iso ona ona ara fanabatuha don rashi janani don ibrahimi don ibrahimi mo ozi malu ona ne men wakadhalika sawalat nafsi ọkà mmanya ni nye kaayọ ne kọnọmi sọọni mi yìí kẹyì amanya ni nye kaayọ ne kọnọmi dọ́nà yẹ nígbà ká ne ká ìsọyìn rẹ ni kaayọ kọmaani yẹ ní yí hó ni ìhẹ náà mi ka ìjà níbi tó náà náà hẹ kórì dẹ kaayọ ka ìjà ńlá ìlànà kàmáàlà hó ha. mori misai titaye ene ere mana ere de ya heke anke ga ni me mana nya poro mo no isa ni ri onyo ti na ikon wa ba ubaba wa takalika wa kadhalika sawalat li nafsi isa ya ni kayo ni kono mozo non isa ni movi ono vonon قال فما فإن لك في الحياة أن تقول لا أسفا إنما إلهكم الله الذي إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما قال فذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك معيدا لم تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه آكفا لنهرقنه ثم لننصفنه في اليم نصفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما دعنا موسى عليه الصلاة والسلام دعك إنسان رجلك إيه؟ فاذهب abatɔtɔ yɛ magyina ho na kakana yɛ magyina ho na ragba yɛ wa ina baka bi o. anyi yi o ɛwɛrɛ hɔ agye ni ime haw ime hɛ antakuu lala ne saas kawa kaa ɛbozo no weere ɛɛ e kawa kaa ɛwɔ kaa yi laa ne saas asa kanyi o asanya asanyo dibia na se kanyo asana nyo izana se kanyo kenyo dibia era nyo izana ore nyira na se kanyo la chuma na wono inu inu chuma ile ni oni aima eno na above the nam tafsir quran ena sege isai kutu bono no mvi ewu meyi so ni sai kutu ana muragi sile bi e, e, e, anyana muragi sile danyane akabari sile danya ne alkurtubi sirɛ ama wɛrɛ ne sayid kutub sirɛ han ɔno nwoma yi ɛna bi wɔ aka ne si sayid kutub ɔno wɔn a mi tafsira ne socio ɛmi jozi sociology jozi amɛmɛ rava bɛ ɔrere amɛmɛ amɛmɛkiri ɔma omuri ɔsi social i mean social studies ɛbi social science science ayi mi hɔ na yɛ. ini ina memeira amemero kara oyiya no muri osi mo onoro neza uba ngo ere ka a tafsiri fi na qur'anan duere ana asire sociology gen do do do la do analyze an do me haya do kure la so kalami zavade kalami za onukwu na ezi chukwu ziri ọgọ n'ọnụ ga kalami zava lami zava afọkanyị afọkanyị lọtụ ntọ iwu amara nye nyana rẹ lọsọ bọka ọ ọni musa mẹ bọka yọ ọba zi de niri ana wa de ó ní ju wọn ní wọn náà ní. àmọ́ àmọ́ àmọ́ bá nyẹ láfíà òkè kéré fẹ́ náà ọ̀rẹ́ ké ọ̀fi túmọ̀ ní sẹ́yìn kútù sí àárín sẹ́wọ́ ọ̀rẹ́ ká alukurukubi ọlọta tọ́nkíkọ́ náà ọ̀rẹ́ ìsì tùmí lè ní rẹ̀ ìjọ ni náà lè ha yìí náà dẹ́ẹ̀ kẹfọ́ bá jẹ ìdí sẹ́yìn kútù mọ́ náà jẹ ẹ̀tọ́ kutubi

asanya ne biri ɔkare abamɔ jɔn ne nya ɔsoba ne tete yɛ ba ne paa de ke ha yɔ ne alimamu kutubi ɔnɔn sibɛ an ɛha yɔ no maame ɔbɔni ɔbizi sayid kutubɔ ne jɛɛ tun ɔbɛbɛrɛ mo nɔra ka dɔsɔ ɔbɛ ka lɔn ne saasa nɔ ɔbɛ ka a nyi oyin ne hɛ ka wa kaaka asa ka nyo asasɔli mi kanyo asasɔli la kanyo kɛ wala b'a sɔli wala b'a sɔli mi kanyo la wala b'a sɔli la kanyo la wala ha fɔ dada ma ma ɔnɛrɛ atɛ ni bi wula ma ko tɔɔrɔ bɛ ni bɛn b'a sɔ bɛ ni ka ye hɔrɔn ma nɔ a y'a ko nyi kɛ ŋɔlɔ kanyo anya nana hyɛn kanyɔ nnaba ne kaka ɛyɛ ne pa na ɔyɛ inu nipa pere daka ama mbaba na mbɔ sɔm ne pa ne then ɔma ha ɛbɛ ne kaka ɛyɛ ne pa na ɔyɛ ɔba hyɛn kanyɔ tɔnio atɔdɔ nɔ bi evangoriri ra dɔɔsɛ na eba evangoriri ra dɔɔsɛ na eba tɔnɔ na hyɛn kanyɔ tɛwɔ na hyɛn kanyɔ ɔbɛn na eba ɔbɛ evangoriri dɔɔsɛ nakɔsɔn omori ɔsi sɔ ɔsi foyayɔri inɛ ane mɔsa alimami kutubi ka ne musa yi osi kɔnɔ wɔ domori tuyɔn kafa wɔ sɛbɛ domori kafa wɔ domori esi ya ne musa ka ɛnɛ izɔɔbi ɔmɛ iza ɔba ba fa wɔ lọsọ tó mọ ní ìwé. أن تكون لا مساس وإن لك موعدا لم تخلفه dani musa kaya ni kai anya kohe ono muri je yo ono ba ina ne roya lan tukhlafa edni sanyo me ka wajaku ono ni enyi sanyo me ka ye wajaku ono ni da ka ka we wara doje wara ye yo mm aga ando muri afia nero وانظر إلى إلهك الذي ذوت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا وانظر إلى إلهك الذي ذوت عليه عاكفا كان يشاء إلى إلهك إذا كان مبارو مريها كان يشاء يوم واحد كان واحد مريها lẹ́nu hàbẹ̀ kọ̀nàhù ibà ẹ̀rí ọ̀yẹ̀rá yàbá ẹ̀rí ọ̀yẹ̀rá ìfọ̀nsọ̀n. yà ẹ̀rí ọ̀yẹ̀rá dàpọ̀ dàpọ̀rọ̀ dọ̀bàrẹ̀ dọ̀bàrẹ̀ sọ́ọ̀dì dọ̀bàrẹ̀ rẹ̀mí dọ̀bàrẹ̀ títọ̀ fúnmọ́ lamọ́ eh, sefa náà fúnlẹ̀ mẹ́nà sọ́fà ọ̀gbẹ́rẹ́ mọ́ bí ìhìrẹ́ ayé ní yìnyín yọba yìí lọ́kàtẹ́tẹ́. إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما إنما إلهكم الله الذي لا إله إلا هو دوم ليبا شاجر jòyìnrì ẹ̀nà níbi musa síjẹ́ ẹ̀rẹ̀mọ́ ní ìhànà kéèbò rí إنما إلهكم الله الذي لا إله إلا هو أمري أنا ذو هنا يوم أنا نكواه كنمي أنا ذو هنا نيكا كي أجو هنا صاح بلمان كن يرجع لجنابي وسع كل شيء علما أمري أنا أنا يكرا بسال سجد أنا يكرا بسال سجد oyi ya nama na gana ku abisa sa mi oyi ya nama na na abisa sa enyi se jozo enyi se jini ta ko no ya enyi se nyon to ko no yo boy de kan ni oni ani ada ni musa ona ni musa me ko ani musa alayhi salatu wassalam o bi bi do lele o jozo le na ku ozi ke onya amuka ona bodo bi di anashi pewan ọ e, na ká ọ̀vẹ́rí odi yóò mọ́ jẹ́ bá sọ́fẹ́ kọ̀fímẹ́lì owó bọ̀ ọ̀nà ẹ̀kọ́ náà lè dín náà zára èso ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà ẹ̀rẹ́ mọ́kànkọ́ ọ̀wà ìní rẹ̀ ọ̀fi ezi ma amadọ́rẹ̀ẹ́rẹ́ sánà ịwa hàn ìsàmì yìí yẹn na ọ̀kyẹ́ sọ́ọ̀nì ama àmà má tẹ̀lé onímọ̀ ẹ̀dúgbọ̀ ká àmà àti àgbókò kàkàkàbà wa ó ti kàkàkàbà wa ezra mmemme maami amáyẹkẹ náà na ọba bìjẹni ní dẹ para ìrè ọdọ bìjẹni níhu dẹ sá sọ ọ̀dọ̀nà

yẹ wà gbẹ̀yìn ẹ̀yìn ọ̀sìláàtì ọ̀tọ́ mọ̀rí ni ọ̀dọ́ bí ẹmẹ́yìn sọ́ọ̀lù tọ́mọ̀ àkàánú ọ̀dọ́ bí ẹmẹ́yìn ọ̀tọ́rìtì ìmẹ̀ ya ni mọ́rìṣìd mímì mẹ́wọ̀ ọ̀dọ́ ẹ̀dẹ́ ẹmẹ́yìn ọ̀tọ́rìtì ẹ̀mọ̀ lùkà mọ̀ káàkà ní mọ̀ nímẹ̀ ẹmọ̀ ọ̀tọ́ mọ̀ nímẹ̀ ẹ̀sùn mẹ́ ẹ̀bẹ́gbẹ̀ ọ̀hún sọ́dì káwákà máa pa ọmọbùnrin rẹ̀ kẹ̀rẹ̀ yí bẹ̀rẹ̀ tó mẹ́rin sí wẹ̀yìn àmọ́bàrẹ̀ ìdẹ́rẹ́ ní sọ́ọ̀tọ̀ lọ́yọ́ tọ́rìtì mẹ́rin ẹ̀hẹ́n ìjọ náà bá ọ̀hún mẹ́rin ni àbí sọ́tọ̀ ní àrẹ yàrá mi dọ́tọ̀rì ti yàrá mi dìmí lè jọ wa wẹ́rẹ́ kẹrẹ yẹn náà mú dìbí bẹ́ẹ̀ aka kẹ́nẹ́kẹ́nẹ́ bẹ́ẹ̀ yà mẹ́kẹ́nẹ́ bẹ́ẹ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ rẹ̀ yà mẹ́kẹ́nẹ́kẹ́ wẹ́rẹ́ kẹrẹ yẹn náà ẹ bá bẹ̀ ẹ bá bẹ̀ ìgbà yìí sọ́tọ̀ wọn kọ̀ lọ́mẹ́nẹ́sẹ̀ yìí ọ̀zọ́ òrókòdò fúrì àmọ́ yàrá báyẹ kẹyẹ fúrì níbo mòrì kò mòrì bẹ́ẹ̀ náà jẹ́ ìjà báyìí. ọ̀nà àwọn tó nílẹ̀ ẹ̀rọ kẹyẹ islam ọ̀nyẹ́rẹ́ sọ pẹ́tẹ́ ọ̀nà ìgbà bẹ́ẹ̀ sí. dọ́wọ́ kiri yóò mú di ọ̀nà àṣà náà ọ̀nà ọ̀nyẹ́wò tó dọ̀ ní bẹ́ẹ̀sì iná kẹkẹ ní ìràgbọ́n náà. ọmọ yìí ìjọ. àbúkà máa ń yọ tẹ́rìtì wọ́n yẹn ní ẹ̀fọ́ fọ́ mi. máa kú sójà mi yẹ ẹ̀. àbá kàkà ọ̀yọ̀nà lọ́rọ̀ ìwọ́ kọ́nà fún mi níṣẹ́ yìí lọ́rọ̀ ìwọ́ kọ́nà fún mi níṣẹ́ yìí dáàmú tó mú sọ̀lọ̀sọ̀lọ̀ ọkẹ̀dà lọ́tọ̀sítàrí fásitì máa ṣí wọ́n yóò hẹ ẹgbẹ́ ka ìwò mẹ́ amánikayé àbáàtò omori ọnzaya mere omori ọnanyọrọ so pẹtẹ anasọ ma súnà ọmọrí òbèdè tèkì ṣèpá òkú ojú tu wọ̀lẹ̀ntẹ́jìdá lè sùn nẹ́tì láti tàbí bí ilẹ̀ súnà ọmọrí iná ọmọrí mi mẹ́rẹ́ mẹ́rẹ́ yá mi ọmọ bàrà ọmọ bàrà múrí ọba yá yìí ní ìwọ́n bẹ̀rẹ̀ mọ̀ bí ní wọ́n lè máa fi pítọ̀ sí. سكت في أيديهم إجمع يذكر ما نبي موسى أتري أماما ولما سقط في أيديهم إبارة نون expression نون إذن كابان وان سقط في أيديهم ulama tarihi ni kani larubawa yɛ di yɛni ni kama ni lɔtire larubawa dɔw jɛ yɔrɔma ye ko kur'an ma ba sɔɔ dɛ kama ni. ولما سقط في أيديهم أمريكا إجو ما يبا كوانا تيبي تيبي وما يو تيبي إجازة ورأوا أنهم قد ضلوا ورأوا أنهم قد ضلوا ذلك أنا رأجو ذنيه أنا سيبو قالوا لئن لم يرحمنا ربنا واغفر لنا لنكونن الخاسرين لئن لم يرحمنا ربنا لك أنا فيك أمري أنا بينا أبا ويغفر لنا دو جيدي لنكونن من الخاسرين يا إيرو نيجينا يا إيرو نيجينا أمري أنا أسيهم يا أسيهم يتهاتكو آمين ولما رجع ولما رجع موسى إلى قومه قد كان آسفا قال بئس ما anabi musa varema vitwa dhana gbadibana asifa dɔbɔ ni rɔyiku dɔbɔ ni rayodu kɔna bi sama halaftumu ni mimbaadi. dɔw musa ka wa ni ka o da dibi inisɔnu se inisɔnu mɛrɛ ma mi nini o da dibi inɔnu ma mi nini o da dibi inɔnu ma mi ajantum amra rabbikum ire omori okatito omori bojini siku anenu ire omori ya onara bojina ya onene ojini siku ojuntu me anu ini kono ojuntu me anu ona osesiku kono kanu ikira koku ya irawe ku ehure o. ona amen ona ayo meku ewo tora odesiku anu ini ire omori ona nne nanu lọ́sùn lè sí yẹ́mù kan káyẹ̀ inú islam anyị sọ́dọ̀ lèdè àbá akọ́ amáyẹ kọ́ ọkọ́ bá àmì onú islam kọ́ ọkọ́ bá àmì dáyé anyị olókù dọ́ọ̀ dídẹ̀n ẹ̀rọ kàyé bọ́ọ̀rọ̀ kàyé sùúrù àmà sìrì ka ọ̀ma náà sì ní sùúrù ọ̀rẹ́ ọ̀jì náà hó ọ̀nà ọ̀ma náà rẹ̀ kàsí mẹ́rẹ̀ ọ̀nà. kàwọn ṣe hẹ́ ibà kàkàrí lọ́wọ́ ayábọ̀rọ̀ àmì kúkú islam ó ṣẹ́ mi islam ọ̀dọ̀ ọkà ọ̀sẹ̀ kàkà wọ́n ní sọ ayá ọ̀nà sọ ọ̀yọ̀ ayá àṣẹṣọ́ ní sọ tọ́bi ebi dà ayá kọ̀wá mi nílẹ̀ ìsàlà ọlọ́run nílẹ̀ ìsàlà àníkàyè àyíjọ ẹ̀wọ̀n kàkà bára ayé kí ní bìrì àmọ́ ọ̀yà nígbà ògbó kí ìkù ma ama ọbakara wọwọ ya anyị ka ebiri ọkara ẹnì kan also react negatively ịrị ma islam ọ sịrị ọdọ gị dị ma wallahi tallahi islam ọ sịrị ọdọ gị dị ma ọ dọkadị ọdọ gị obi kafiri ụfọdụ ụmụ ere nìkan ya o ntụ ọmụ sallasala ọsụgbanye abọdọ gị dekọrọ anyị ozi eyi ebi kafiri ẹnyẹ na ọsụgbanye na ya Ebe ama ayɛ mɛmɛ bɛyɛ dɔgyina wɔn dɔgyina yi omori yɛ mɛmɛ kika ewiri ɛbɛ ebe sɔ ɔmɔ dɔbi bi agogo enyo bi dama fofi mɛyɛrɛ sɔ ɔmɔ na omori yi wɔtɔ omori ọhụrụ ebe. Ebe islam ka ye afɛ kaka tɔ dɔbi do wa tɔ bɔ kana kɔɔre kɔɔre ije kudibia na asa afa na odibia tetere ma ọrụ ozi ihe obodo gidi n'egwu na ema ọrị ire abetụla gbawa ama ọsadam kakọ banya banya meme ya wani bọrọ masọ ya mewo e, udibia na ba na ana ire ma na nke bụ na di n'ụdị dibia nọ n'ime ọ e na oyi tueta na ba na ana ọbọ ma ya kpọrọ tọdị na abọ mẹrọ ibe ni ɛti egypt amesi mursi kuole tonti kɛnɛ na kuro eni sojɛ akɔfɔ kɔna kuole yabɔ yawo na kuro tonti kɛnɛ so kama kuole ɛna ka ba yɛ kɔnɔ omori ana tɛ han ɔyɛ hɛnɛnɛ wàá jore ya ni nyɛ wéèrè wɔka o sisi anáwó mɛ abibata yi sisi mɛ nana si de horo la yɛ kɔnɔ sí ibi ọdún àwọ̀rọ̀ kọ́ yìí sílẹ̀tún tó mú anam anáwọ̀ àgúdíjọ́ náà dẹ́ẹ̀kí israelite kẹ́nẹ́ ọ́sì protect interest kánì bàbá israelite ní ọ́sì protect interest kánì bẹ́ẹ̀ mà àgúdíjọ́ náà ní ìmẹ́fà wọn jí fílàfíà bá bá ní lẹ́gbọ́n bá bá ní ìjẹ́ ní dáa kò ní kọ́nùwọ́ta ọ̀ní ní báyìí nọ́nà náà ọ̀nà náà hó dọ̀ọ́nyà náà náà dè kà wọ́n tọ́ba ìjẹ́ dị ka kò nílẹ̀ mọ́ ọ́fì wọ́n èyí dòjò nílẹ̀ má dé wí onílẹ̀ má dé yín wọ́n kọ̀ra. ọ̀bùrọ̀ mọ́nà ẹ̀kọ́rọ́ náà kọ́ náà ní ìmọ̀bí jẹ́ náà dọ̀ katakata ẹ̀yìn láti ohun tó mọ̀ nínú. ama bɛ kase bashar la asa di syria wɛrɛ ɛmɛ ɔpa kiri nyɛ dɛ dɛ abɔ yi gɛdɛ wɔn wajɛ naani ha na ha. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ee ewe omuri onye kere ọrụ e, e, anyị nnanara abụ n'ihu na kọrụwa ọdọ bide ebe abụ e, n'ihu nọ dị islam ma n'isi eka ịka nwata nwa nene dọọzi dọọzi shọ ịka ụsịsọ na kata ịnụ ọdụ bụ omume na wúlò

ani uh, eh, so ase zamare ɔbɛrɛ kɔnɔ ana ɛnɛ tilaribawa bɛɛ bɛ nyi o nyɛlɛ bi a dɔw bi sa da bɔɔla ɛ n'a mɛ ɔzɔ nyi fa ɛyɛ ɛkɔrɔ yɛ nana ko yi nyata ba ɛ yɛrɛ ha di yɛ ni mi desert ẹ̀rẹ̀yìn dé ọ̀sẹ̀yìn náà lẹ́yìn dé ìdé ìkún wọn ọwọ́ òrè ni òrè kù ẹ̀yìn sọ́dọ̀ àkúrẹ̀ rẹ̀ ibà náà yẹ́ẹ̀yẹ́ iṣu mú rí àkúrẹ̀ rẹ̀ ní nàìjíríà tí ọ̀bọ lóńkò múlẹ̀ ọba yáà yìí wọ́n bọ̀ ọ̀nà ọ̀dọ́ ìjọ kẹta àtọ́kẹ́ náà ọ̀yẹ̀ wọn ẹ̀bẹ̀rẹ̀ yà hàn ọ̀rẹ́ ọ̀sẹ̀ láfíà gẹ̀ẹ́wò ẹ̀ńkẹ́tọ́ náà kò gẹ̀ẹ́wò òdìrí wù ní iwu na yẹn nánì àáyá kò nyẹ́ wọ́rọ̀ ọ̀bọ̀n ọhụrụ àányẹ́ wọ́rọ̀ ọ̀bọ̀n náà láti ohun tó mọ̀ rí. bisa ma khalaftumuni min ba'di ajiltum amara bikum musa man de sie wa ne kai o ka tuto mori na ono ọ jine ya ono na ni so ko ko mori ya me ya ni ko juntu mere ono awon no juntu ore ma betu ni ni inu ọnụ, he ko mori ono ni na e ono ka de ko e ko hure wo ijo mori ma me ko we ko e be ba so nu وألقى الألواح أبي موسى أباري نو مريسي أنا تنساتو دوبا هيتن وأخذ برأس أخيه يجره إليه إذا أنا نم أمري أو أو أو نهاي هني أمي بديكا جوزي جو مري كاكا أمي هارون أنا كاكا أفلت aso la takhud bi niyyati wala bi rasi amma no no no muri kaka wa akhadha bi rasi akhadha akhihi yajruhu ilayhi doza doza so nyara ndi turan ma me hayi son abdullah bin abbas o oh, me ka ko za o oh, suwori za e eh, oh, yo dede weki enene eh, e eh, yo ya to je o me le ye ene enye o suwori za e yo dede an do suwori za ere wani de turan ètò rúkọ ilé ìdè ìtura kẹwọn lè rẹ jùzọ ẹkọ èèyàn èèyàn kẹwọn lè rẹ jùzọ ẹkọ kọlá bìnà ọmọ kọlá bìnà ọmọ. lọ́nà bí haruna dọ́hìá ọ̀nyẹ́rẹ̀ nígbà mọ́sán kama hiwu nyàm dọ́sí. anyonyonyara yozi onyonyonyara na kwawa bedo iko na osisi ona osisi dipe dipe on ona osi ne yon obi omobota ayamba obane konewe inna alqawma istadafuni wa kadu yaqtulunani ala them na ni dini kumino them da mubono istadafuni them da mubono وكان يقتلونني نفر جهومنا فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين فلا تشمت بي الأعداء نما أسوس منيني يعني لي dendukwa mana na haki ozi malu a asusu ni menyinye ya nene wala tajalni ma ahịa na amerịka bahuru amerịka ka ya emehu na eresa nene asụba amerịka bahuru ezere aka ya emebi emakobi ejozenye ehekimalu ehekozimalu sụba amerịka bahuru wa قال رب اغفر لي ولأخي وأدخلنا اغفر لي ولأخي ده نبي موسى إذا أنا أدوى الدبي ومرين ومري نوكب وجيبين ولأخي دوار الجيبين ونرم جيبين إن صديك إنو ظنني ذلك كون يرمنا إني ممزاري أنا كون يرمنا أنا موسى مما يقول أي كون يرمنا كون يرمنا ɛbɔ nkɔ so sa gyei bɛyi mi aman adika ara anyi ɔkata ho ɛbɔ mbɔrɔ kama zare ɔno kɔnyɛrɛ no ɛbɔ bɔ mbɛbɔ mbiza ewu wɔn nyina wa gyei bɔ n'ɔyɛ no wɔlɛ ahi duwɔle gyei gyei ɔnyara mi anyi zɔ yɛ ahiɛ do ina mbɔrɔ kɔmɛrɛ yi di ne ba yɛ ilɔ yɛ hɛ do ilɔ yɛ kumi. ebe wọkọ daji ọya dajire lójútú dájọ ọ̀nà ọ̀dàjọ ọmọ ọ̀yin ìlọ́nà ọ̀nà ẹ̀wọ́ ẹ̀kọ́ mi dín mi bàbẹ̀ bàbá yín kiri ọ̀ma nìyà èwo mo rí iná bọ̀ ẹ̀rí kìí bìí ọmọ ìrọ̀ bèbí fúnmi omuli duwa nabo wasitima yambao omuli ono wavaya abainene omuli anobo ukyeyamba niyetayi ukyeyamba niyetayi yetibira yonona omuli nokugu kyeyamba yetayi yetibira yonona kyeyoneta yetayi yetibira yonona tawhida oli iman ati islam anabaya komido mweyi nabukube omuli shotakede bapisa nabo yetibira yonona amin amin وَاجْعَلْنَا فِي رَحْمَتِكَ وَأَنْتَ برحمتك يا مريض ما وسيتنا ينبع وأنت أرحم الراحمين يا وبنا ينبع كريكرين يا مريض يا وبنا ينبع كريكرين وأنت أرحم الراحمين إن لهنا سيجي مريض دوك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ọwọ́ kò máa ń na ká ọ̀pẹ̀ tá a yín bàbá kẹ́ ní òmùrí èsì ìpè òkè ẹ̀wọ́n ní òmùrí ìpísùwẹ̀sì kò múrí àwọn ya arhamar rahimi ma hewa na wanamba kere kere enyi sa ya nyamba osibe na omori omo ntu omori si pa ni kai ayamba omori orata kuna yamba no nyi nyi uzi je kayamba ni onorata kule sehe ayamba da okukure batura don to musallallahu alaihi wasallam kuma si إن الذين تخرجون إلى

وذلة في الحياة الدنيا أنرته أتبع كنوع نه نانا ندي دني كوزتو وكذلك نجزي المفترين أو مريك أبوني ميشا بابا ما داكا ده دام أنا هيك أبوني ميشوا تام بابا ما دام أنا هيك أمريكا نمشي أنا ميشوا تام

lúṣẹ̀ lúṣẹ̀ ẹ̀yìn amẹ́sà ẹ̀kọ́ mọ́rí ìgbè yìí lúwà nílé ìrẹ̀ ní ọlọ́mọrí ọ̀tẹ̀ náwọn kíkẹ́ ẹmọ mọ́rí ọ̀rẹ̀ náwọn kíkẹ́ ní kú ọ̀rẹ̀ mọ́rí ọ̀rọ̀ sayyi'at umri ka were nene ka ka e makumi thumma tabu min ba'daha wa amanu dani ni dani sai thumma tabu dani ni pai poije ibe de pena ye me ko murina o vire mi o ba vire mu ka o ba mu diviono oro himene me wa amanu dere do inna rabbaka min ba'daha غفور رحيم inna rabbaka min ba'dahu laghafurur rahim umuri daka ya daka ya naba muhammad sallallahu alaihi wasallam kai umuri ya naba muhammad min ba'daha obamre mudire na na medopi na ye na ye doka ro honan laghafurur rahim ono muri ba jebe yo do ne bayan dono ye dema eh, tafsiri ay manam tafsir da kan kai inna alladhina ittakhadhu al-ijla sa'na lahum qadha min rabbihim enna haki orí màálù olóòmórí káyẹ́kọ́ níbi ìtí ètè tùwá ló tẹ́rẹ́ bẹ́ẹ̀ni nínú ẹ̀họ́n náà dẹ́ka nẹ́bẹ̀ nínú ìkọ̀kọ́ èrè ní ìyẹ̀ pẹ́tẹ́ tí náà yẹ na, màálù ọ̀nà àwọn máa ń yẹ nínú ọ̀wọ̀ ìyẹ̀ pẹ́tẹ́ ẹ̀nà ẹ̀bà ẹ̀nà ọ̀mórí ha ẹ̀bẹ̀ náà ọ̀mórí bá káàkà alàdínà àmìlú sẹ́jẹ̀ wọ́n làdínà àmìlú sẹ́jẹ̀ àti ẹni náà mú dibi ẹ̀nà ẹ̀bà náà hẹ́kì orí màálù ọ̀nà dé tùbà dẹ́bà họ́ náà ina muri kɔni bɛ jive dɔɔni la yɛ muri yɛn na b'o jive dɔw ba yɛ ولما سكت عن موسى الغضب

dɔba rɛ apari n'ɔbɛ yi tɛ dɔba rɛ ma kpɔ ɔpari ɔmɛ na da rɛ no inú sọ́tì rà. òfin no sọ́tì ha ọmọdé ikọ̀ yìí ní sọ́tì kyẹ̀ n'ọpari ọ̀nà ẹ̀ húdàn òzọ́ yìí yẹ wà ráhùmà àtàyẹ̀ mbà. للذين هم لربهم يرهبون ينني كاكاي اني وهي مري ينني اننا نيا وهي مري ينني اني اني ريانو نان عليه موسى عليه الصلاه والسلام anke atabari ina ya nodo wen tafsiran da kanika ane musa ore ini opari anani da ka don wata ka yo mori ni karab ewo mori ono ore ino pare ka anyi iragun amabo amabo iragun eza ele kakaye makuwa ye he ya ne he nene okore nene obika enene ka ka mo eba ka aka hu de nene ka ka ahunu dibi doke wo mori iragun ni mani re ono man kare ani tini opare nana kokoba na ra wa domori ka wontu muri ono domori ka ka tilka ummatu ahmad tilka ummatu ahmadin iragwa naba muhammad sallallahu alaihi wasallam anabu wazaka yo mori ono rere ka nyira gwene kaka hum sabiqun hum al hum sabiqun hum al akhirun sabiqun hum al akhirun as sabiqun enaba adere ma bainahum

idi ma kaka on to muri o kai e malaka jibril ka ya jibril bashirni e malaka jibril kan ni ban kan ba yide ni we wa kan ni sira ma jibi na zata na re va so fe he se re va va ne e, e nu ba yide ana ba kai on to muri se va so se so to nimre re ni tafsir de ni mara da da mata ma ado muri kamara ba won ne inu re ka matla fi on to muri ni bala on to muri be kama na ka jibril ka ya jibril bashirni ken ba hide mi ijo ba ka on to muri ni ka e on to mu ya rasulullah aljanna si be ji ya bo ya be na gona wa ke won a ke ora va ora de ma e ora na gwa won mo ba me pik ajawere na gwa ohun ọda ntomori kẹhẹ al'ana tọba mold ọya usoro ehi nọ n'ọgọn kò n'esu ọya usoro ehi nọ kò n'esu ọgọn yọ ka ayọ kosiri enyisi ka nye ragwa na dọba ede ragwa nwaljam na nyekwe kiyama aka nwa ọda ewere ragwa ohun ọda sallallahu alaihi wasallam anabi musa alayhi salatu wasalam ọkọ náà ọrẹ náà fẹmi alwa ọpẹ yẹn nàkọ yọ k'anyi na gbẹdẹ akẹnẹ di rẹ ma bẹn ẹnẹ bá ọbọ dọbi di ẹnẹ bá dọbi di wọn jẹm n'ekọ èkìyà ma náà di pè omori pè omori ma dé mẹ kúkú má dé mẹ ẹ̀rọ agbam dọmori kà yẹ tilka ummatu ahmadi ẹ̀rọ agbọn tó omori ọbẹ náà ẹ̀rọ agbọn náà báyìí muhammad sallallahu alayhi wa sallam na. náà mùsùlùmí tó omori ọbẹ náà anabi musa lọ́rọ̀ ke omori yìí ọmọ rẹ ní àlùwà ọpọlọ nínú rẹ sọ yẹn kẹyìn ààrẹ nyẹrẹ gbẹ ní kàkà jẹka ndáná sí tutù yìí wá bàmá yẹn ní àkyẹ ní bẹbẹ ní bàmá yẹn náyẹ nìyẹn jòdì kẹbẹ kó hìrẹ so ne kó hìrẹ so ẹ bá ká sọ ọrọ bọ ọbẹ ha kàn àndáwà yìí kò ń tó mu ní náà àbá nídìí náà mọ ní tòtò bá tó yẹ lẹmẹ anibia n'aka na ɛkuta kando ohiri so adịrị ne na mazụ kwuo ohiri so anibia na ɛru kuta kando ohiri so adịrị na mazụ kwuo ohiri so dɔmori anaba mmea yɛ adịrị koraa na ha ɛha yɛ onirimbolo amani dɛmu hu na beta kandana wana bi jɛtɛ abuki sharia a sharia tol abadi yɔ yɛlɛ ni sharia tinati bɛ ɔba tinati bɛ bɛ ne hinɛ ni tere ama ba mɛ ne ami bɛ bɛ ne hinɛ ni domori ba ma wa yɛ ɛfiri mu nto mori dɔw dɔw akoro yi yɛ ni ɛyɛ bala yɛ dɛ kɔ ba ni yɛrɛ so dɛ kɔ ba ni yɛrɛ so ẹ̀rọ náà máa ń ládùn mẹ́dúgbùrí dámàní mẹ́sùkùsùkù wíì ṣe zí inú bọ́ anákùkùrá nìfẹ́ sún ehizọ̀ ilẹ̀ rúrú ihu náà lọ́pàá yẹn ni ìsọ́dọ̀kọ́ ìsọ́nu ṣẹ́gbẹ́ kí hàn kọ́ kíkáyé ìjẹ́ náà ha kùrá nìfẹ́ sún àtọ̀rọ̀ náà àzọ́ ìwà dọ̀ mẹ́wàá ha súkẹ̀wé ní ìpìlẹ̀ yẹ ọ̀nẹ́ mẹ́wàá ọ̀nẹ́ dọ̀nyọ́yọ̀ àtúntò ọkọ̀nà yìí nìkan náà ọ̀bá ká ẹ̀wọ̀n lọ́gbà yẹn sẹ́wọ́n náà sì ìjẹ náà ní ẹ̀ẹ́mẹ̀ ẹ̀rọ mẹ́ta ẹ̀há ọkọ̀ àmì bí ká wà. ní túbẹ̀ dùgù náà màá ní záà náà mẹ́ sùkùsùkù títẹ̀ lọ́tún tó mú yìí. anábìmọ̀sá aláìsí sọ́lá tó sọ́lá lọ́kẹ̀ wọ́n mọ̀ yìí wẹ́rẹ̀ màdé ní ẹ̀kúkúrú làgbàm ọ̀pára mùsùlùmán tàtàrà àbàtàrà bẹ́ẹ̀ dúkú òhìrẹ́ so lọ́mọdé ke ìràgbó ń tún múrí ọ̀rọ̀ náà ìràgbó àná mùtàmà sàlàsàlà ẹ̀nà bàbá mi ní mẹ́rin káyé tẹ́kẹ̀ tó ní ti yẹ fẹ́ wá ẹ̀dúkú òhìrẹ́ so ẹ̀nì kékeré bẹ́ẹ̀ yà ká ọ̀fẹ́ bẹ́ẹ̀ yà ká yóò eneri kaka ndo bɛ aka ewu muri ama mɛrɔ do muri ɔnu wata kaka wala kɔdi yasarna alqur'ana lidhikr fa hal min mudakir ɔnu muri ɔnu ma alqur'an kɔrɛŋu yɔ isi mɔyi tama ɛba bɔ ne ne ya nere ne ya nere ya na ko qur'an ɔmuri yi yɛrɛ so yabɔ yabɔ nɔ. wúrọ̀ náà mọ̀rí òyìnbó yẹn so ọkọ̀rọ̀ ọ̀dì nínú àkàtìnà tí ibi dúọ̀ náà na mwute kú ọ̀dì níwé wọ́n fẹ́ mu kọ̀rọ̀ mi ẹ̀ na náà àjọ ọ̀bọ̀rọ̀ kúrọ̀ náà ọ̀pá àhí na nìyẹn so ọ̀nà ọ̀hẹ́rẹ́ ma dɔn wa dɔn wɔn wɔn wɔn mɛ bɛɛ ma ama an bɛ se wɔn wɔn ya o ma fɛnɛ mi ka ɲi i b'a wa ya tɛ na dɛmɛ ne ko i kiyama n n mori mɛ se paa ɛwɔ pɔnɔ wa se tɛmɛ so yan nɔ o mori ka dara ka o na dɛmɛ ne ko i kiyama ɛhɛn ahomu b'a ya position naa ɔ ɔ pa ahomu b'a na na. rírẹ̀ hó kristu wá sí ti rẹ̀ sún ní kùránì àná. na àwọn afọ àbá nǹkan ọ̀dùn ìrẹsùn ẹni ihu kirikiri náà jẹ́ ní ìṣe àwọn ọ̀nà ẹ̀hẹ́ ọ̀nà maka anya yẹn nà ó gbẹ̀dọ̀ mẹ́nà. wàá wá ké bátì àkẹ́ náà orí kúrò ẹ̀lẹ́wọ̀ èyí káwá yẹn kọ́ àkàkọ́ ọ̀hún ọ̀hún màhẹ̀kẹ́ ọ̀hún kọ́sálà rẹ̀ yẹ kì í hàn náà ọjọ́ àti àkà. ani kulu na iru katu du do do hira hira na hira na ira ira be wow was not your tongue muri kana to muri kana was not muri kana ye to buje am ye ni school oro ko ananyi ebenye ne ro ko yo no no ra jo no ama se ni kiwe ne ne dúdú bá ń báyẹ̀rọ àtúwà ọwọ́dẹ́kọ̀ ọmọ ẹ̀ èyí inú jọ̀nà léèrè wa ẹ̀yìn eré eré eré mọ́sùkì ṣẹ̀gẹ̀rí mọ́sùkì rọ̀ lùrẹ́ eme kún tẹ̀ níwájẹ ẹ̀mẹ̀ nyúmẹ̀ ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ ọmọ ẹ̀ máa kà wá nípa. adult education islam ẹ̀ máa kọ́sẹ̀

tó you ń tó wòlí yẹ́ ìlú rí bàbá listen èyí You yẹ́wà ní sí ẹ̀yìn èyí What sí yé sáwọ́ sẹ́fẹ́jì wà ní àbẹ́mìnà ní kẹ́kẹ́ ẹ̀nà ojú ẹ̀rí yà ní ẹ̀nyẹ́kẹ́ ẹ̀nà yẹ̀wò yà náà ẹ̀sẹ̀ mẹ́wọ́n mẹ́dọ̀ ojú ẹ̀rí bẹ̀yà ọlọ́rin kẹ́ bísínẹ̀sì ọ̀sán ọ̀sán ní yàbọ̀ hẹ́ wọn dẹ́yìn inú mẹ́ kẹ́ ọ̀dọ́ mi mẹ́ ha náà wà ẹ̀yìn nàgẹ́rẹ́ ọmọdé yìí inú ọmọdé mẹ́rẹ̀ níbi tí a máa yín kéde kú sí inú inú ọmọdé yìí. yà sí adult class yẹ tá a gàfa ọkọ bá ma fọ́nkṣọ̀nà ọ̀ta dọ́kà adult class kẹsẹ ní èkéwé ẹfẹ iná bọ kó bá a bọ wáyé sá dányin level ọ ní free of charge dányin level ọ ní na free of charge bọ́tà yàtọ̀ wọ́n tún tó mọ̀rí nìí bùrí ọ̀nà wọ́n bá yáyìn èyí ìsìnkú mọ̀rí ọ̀nà ọ̀yẹ̀bẹ̀ wọ́n rọ̀ ọ̀yẹ̀kẹ́ wọ́n rọ̀ nìyẹ̀tẹ̀

hara ki konko yala ni gori ewa otura anyi tufe na ba se kere o kaye igori ewa otura hara ki oye ko anu aka dori ni tusi re amma se na fi e igori ni kawai ran qur'an ne ni aya suwar qur'an nusus an nusus al qur'aniyya kawai zai were asma fi atini láti tó mú yìí orí ọmọ bàbá rẹ̀ láti mọ́sá aláìsọ́lọ́tọ̀ sẹ́lá dábì pé ọmọ orí kẹwọ́ rí ìràgbọ́ ló máa ń bá tọ́ anábà ahìchá kà nínú àtútù yóò dé ha yẹn so nábà àmì ìràgbọ́ àmì tó mórí àkáyà káyè ìràgbọ́ anábà muhammad sallallahu alaihi wa sallam ọkẹ̀wọ́ mórí ọmọ orí ní àlàlúwà ọnụ si ya nika anyị na-agwụ eme kaka ebe a dọ oriri chaka nwere si arasị tutu yiwa dere dọ oriri chaka ndọ nụ wede si tụ anyị kara ahụ chaka ndọ n'otu yiwa de ya jozo ikwu diri ọrụzọ iwu kama ka ori kpọrọ dọ anyị ka ala awara Kaza. onire tso di ya n'obo onye onye abọ dajà lọbọ n'ọnụ pọọrọ dà anyị kọ ọtọ ha ebe ebiri ọkụ rẹ kụ ewo mori mẹwa adịrị ma mọnọ ndị omori kehi adịrị ma naba na ha masamasama ọnụ m ụzọ a ọnụ ka ya omori kewa omori ọnụ rere ni alụwa ọpadị nọ na ka anyị na gwe na-ekaka ya sadaka ne nne nne zakat ne ne ama banye nɛsɛ tɔhɛ si ono sie yɛ nimi ɛɛrɛ ni zaka atɔnɔ ndɛɛri ɔn sabaka nɛ ndɛɛri ɔn ewo mori risu so ɔno sɛ tɔhɛ bonu suta ɔno nari ɔ bonu suta. láti ọ̀tọ́ mori yìí ẹ̀yìn mori mori dosa asisum no ntom ri ino ri ono ri ono jozi ka waka ka bismillah do vario jozi ka ijure shoreta waka ka alhamdulillah aya ko vanyo no ntom ri se pai eh wa asisare ta alhamdulillah alladhi at'amana hada wa razaqani min ghayri hawlin minna wala quwwa do muri do suta kawarelesa da sai hi kai o muri ban ntom ri ban se pai kai

anabi awura eh, mi ka ye ìràgbọ́nà mi di dɛ zaka ata ne sadaka ne ɛko dɛ ɛni ka ɔnumuri odonwu ehi danyela ka sɔɔto omuri odonwu ehi de irahore bɛ dɔbari o omuri odonwu ehi de eki dɔbɔ tɛtɛ de eki indomi ɔn esopinari ɛnɛ na ehi ka láti ohun tó mú nínú sọ́dáfẹ́ lẹ́nà ẹ̀mẹ̀wò ìyàwó ilé òkú omori ọ̀nà rẹ̀ náà ẹ̀ka wà á wá sísá náà tó ọ̀dáhẹ́wà ìsọ́bọ̀ iníso níre ní orí lẹ́sọ́pá àríọ́ inú mi àríọ́ àwọn ọ̀rọ̀ kẹwàá kẹlẹ́ ìdọ̀wọ̀ láti ọ̀tọ́ mọ̀rí nìyí ọ̀nẹ́ mọ́sẹ̀ kọ́ mọ́rí ọ̀mẹ́ adẹ́rẹ́mán ọmọrí kẹ́yẹ adẹ́rẹ́mán nàbàyè muhammad sallallahu alaihi e, wa sallam ọkọ̀ ní orẹ́rẹ́ iná àlùwà hananan kẹ́yẹ anyẹ́wàgbẹ́ ní kàkà ọ̀nyọ́ tí náà kọ́ da konyana amonto mori bana akoze pai kai wanya peke wa mudivi dumba dumba hono do here ba men basi chero oyizonya wa tete yo wanya peke uska mudivi wale ba men wa ba we lo le mori wa basi chero ifa yo basi chero to si basi chero la ba yo wa ho pono wa me onara chero bẹ́ẹ̀ kọ́ náà ni anib muson konorin dáka yóò mórí kó mórí ọmọẹwà adúlẹ̀mán tó mórí ké adúlẹ̀mán náà báyìí muhammad sallallahu alayhi wa sallam. anib muson konorin ni konorin ni alwa ìlàgbẹ́lẹ́ kẹkẹ́ yẹ ẹ̀ẹ́dọ́ yìí wọ́n mórí ẹ̀ẹ́pọ̀ ọ̀sákẹ́ndọ̀ ọba àṣẹyẹwà ẹ̀ẹ́mọ́ni ọdẹ tó wọ́n tóbi ẹwọ́n wọ́n ní níwọ̀n mẹ́wàá ìràgbà omori kẹwàá ní mọ́sá ìràgbà náà báyìí muhammad sallallahu alaihi wa sallam ọkọ̀ náà rẹ̀ iná pàdé nínú náà nìka yẹ ànyí làgbọ́ ní àkọ́wọ́ ẹ̀ṣọ́ rẹ̀ títí kàkúrẹ́ bá nìní ní bẹ́ẹ̀ nẹ́kú nẹ́kú ẹ̀yìn sọ ní mo fọwọ́ kọ́ ló ká wọn bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ dọ́kẹ̀ ẹ̀wọ́ mori ẹ̀wọ́ mori kókó sí ni tí náà bẹ̀rẹ̀ máa mẹ́mí àbẹ̀rẹ̀ máa ọmọ ìkọ́ ni yẹ́wọ̀ ẹ̀yìn àgbẹ̀fẹ̀ náà ni ìràwọ̀ náà ni yẹ́rà ìdí èké ìdí ìka náà ọ̀rẹ́ ká wà kákẹ́rẹ́ gbèrè yín à ọmọ ọ̀rẹ́ ká wà kákẹ́rẹ́ gbèrè ani musa nana dɔ kari saala ani bena sɔni wɛ ɛyi ɔn tana sɔni wɛ omori akɔ ɔsɔ kana ɔsɔni wɛ ne mu t'o mori. ana siri ka afiri mɛ n'a ma mi dɔ ba ɲɛnɛ de ye de yɛrɛ mu t'o mori yɛrɛ de yɛrɛ ba de yɛrɛ ba yɛrɛ ŋɔ yan bi na bi sumi na t'o mori titɛ de y'a mɔ sɔ san na n'o n'o t'o mori titɛ de y'a mɔ san. la ilaha illallah udiyotemu meya baadaka omnere manika anyaba mari anya ntutu ọnụrọ nyara ma bụ kakara sentence unto death kawo enerite poro dọka emeka ọkaka enerite eh, poro dọka lanyisi iwe na anaba muhammad sallallahu alaihi wasallam aya ni

abɛsɛ na ɔyɛ ama na hɔ abese na ɔyɛ ama atwɛ hɛ yontomori jɛ to dɔ nɔ yaa jɛ la ankɛlɛ bɛ sɔ abɛ ni jɛ to ebe ma jam na ɛni bɛ sɔ abɛ to dɔ akɔ kpari na hɔn kalijama sɔ dɔ nini ɛnɔ ni e e ya ebi ka ya ebi ne wa e dal janna dani ni dal janna ni do kuna do kuna nya ku kiyama amra wiya mu do mi da sabe ni wal janna iru aka ma yake na waza dal do janna asabe ne ono mori do do sha ko mi yete ai ko da la la da afere sa ai ro be ro pa ai ro be ro nyana ẹbí ẹsẹ yẹrẹ na ti mi kọ ẹsẹ ẹsẹ kẹne bí abara ẹsọ bí ekeke ni bí akudibi bí akẹrẹ ní ẹnyẹ ìdí eku náà ìdí kábò bí aka bẹẹ ibi tó mori yìí mori báyà anabi musa náà àbúrò náà ka omori ọgbà arọ ní àbúrò mọ mori yà izo muri ba kawa ina ya nabi dira farahuka ya musa inni safaituka bi risalati bi risalati wa bi kalami Inni safaituka lannasi bi risalati wa bi kalami ma nyure nyi rirutoni mito

àmọ́ kọ̀nà títí ẹ̀dẹ̀rẹ̀ náà ọ̀dẹ́ ẹ̀dọ́ káyẹ̀ wọn níbi náà ọ̀nà bẹ́ ẹ̀dọ́yọ̀ ẹ̀dọ́yọ̀ ọ̀yà ni yíyà ọ̀gẹ̀dẹ̀ inisọ́tìlá ọ̀rọ̀ fọ̀nà nyọ́nyẹ́ statue tó wọlé òfin nusrati hudan wa rahmatun للذين هم لربهم يرحبون نعم واختار موسى قومه والسابقين وبأهلهم قاتلا فلما أخذتهم الرجفة قال رب لقيت أهلك ka yɛ hero ŋuna sɔrɔ yɛ dumi tafsira nta da n'o ma da yɔrɔ yɛ kisɔ ko bɛ ŋɔ ɔrɔ oh, lu ci. ɔmɔ ah, ho wa ye ɔmɔ mɔkun wa ye ni ne yɛrɛ se do tɔtɔrɔ kɔ bɔ omuli ɔrɔ amukɔrɔ ni ne dami na ahụ na na na mmadụ igbo isu nweghị daa mafa ka ịjafụ nwome mmere ka jee ma nne yi abụghọ dumi n'ihe yi amafa ka ụwa isu mụrụ izu mene m kwesị asọ kee hospital general hospital dimi m etu ahụ edimi na etu ahụ ka isu kere ọkụkọ amara amado muridu banya wane zo ina inire yamin. da ya e zo kare da shi kata go kare dini ka ka ka ka o ka ki la ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin dokan dini koriti ya kan dole kan dini ka yesa na ja ye won ko tama e jenje saba o ka don wa to don no bo here to fo to fo to fo kula ọ̀rọ̀ ma ma ma bá bá tó kẹ́dọ́kì jazakallahu khairan kò mú yóò ṣọ́dẹ̀ sí ìta ìfà pàí ọmọ náà mẹ́rin sú àbá káàkiri jazakallahu khairan òsì ní kẹkẹ yìí ìyí bá sọ kókó àbá ahoro wà nù wọ́n ma ní ká ní ẹ̀ nìkan wọ́n ká dọ́ọ̀dọ́ọ̀dọ́ Okay, jazakallahu khairan ìmẹ̀ ẹ̀ káà nà wọ́n mẹ̀ káà. ọtí ni olú tó mo ní lò káyà sí káyà ọ̀nà ẹ̀sì káà mi ẹ̀ ẹ̀ dùrọ̀ sí káà mi kò mú yọ ọ̀ṣọ́ ìṣòṣù ta jẹ̀zá kà náà ọ̀háyè lọ́nà ọ̀ká mi. ìjẹ́ yìí náà ni kyekye na kɔ asɔba de bi bitum bɔ kɔ nsu nka abuli ɛta ma ɔda ya nsɔm ayɛ ɔyɛ yɛ anan na yɛ.

kɔnɔ no kɔkɔ yɛrɛ fana inu wo ramadan ebenya abadu ake omuri ɔdɔ no wɔnyɛ ramadan no omuri ɔdɔ omuri ɔdɔ anyina kyɛw no nyara owusu ne college education ɔyɛrɛ ha da ma ɔbɛ mɔ ɔbɛ da or you know lecturer of the new islamic department ló mú ríṣan wọn mẹ́rin tẹ̀tẹ̀rẹ̀ bí ìkújẹ́nkéwu sheikh al-mahom sheikh kamaluddin al-adada ìjẹ́nkéwu ọ̀nà ọ̀dẹ̀ ìrìmọ̀ wọn ní àìsíkíwà ọmọ ń bẹ́ẹ̀ síkíwà bọ́ọ̀ dípẹ̀ ọmọ orí pòrò nǹkan mú nínú òkúgbò ìwọ adọ́mọ̀ ẹdọ́mọ̀ ẹni ramadan dé ilẹ̀ olúmọ̀ nípa mílíọ̀nù ọmọ arákùnrin fi ìka ẹ̀rọ mẹ́dùá dé àádọ́dù ẹ̀tẹ́ dọ́dà sọ́sọ́ ni mẹ́dùá lókè pé wọn àmì dé. òmùrí àbọ̀wọ̀ rẹ̀ ọ̀dọ́nùkọ́ ẹ̀yẹ́ ọ̀bàbà. ọmọ èdè su bínú wùsẹ̀ ní ká ẹni ramadan náà su dákẹ́yẹ amadu wùsẹ̀ ní ká iná ọ̀họ́ ọ̀yẹ́dọ̀ su ọ̀rọ̀ bọ̀ ọ̀yà wọ́n yẹ ní ramadan àmọ́ bọ̀ ọ̀yà iná lọ náà bàwọ́ sọ́nà àwọn kò yẹ monday ọ̀rẹ́ kò yẹ lamis àbí àwọn ẹ̀kọ́ yẹ ẹ̀kọ́ yẹ ẹ̀ta iná àbọ̀ bẹ́ẹ̀ amadakẹ́ ní ẹ̀yà fọ́nà òmùrí ẹ̀kọ́rọ́ àmọ́ òmùrí orí èrí sọ́wọ́ wa òmùrí orí èrí sọ́wọ́ wa ọmọ ọmọ ẹ̀ náà yẹ ṣe ẹ̀tẹ̀ta ẹ̀mẹ̀rẹ̀ anákọ̀ọ̀ka ìjẹ́ta akẹ́kẹ̀ẹ́ tẹ́wọ̀

ebebe ilé ìkíbíre ike ní kú àwọn òmìnirí kò mórí ọ̀ṣọ́ òṣùṣù olóòrà yòó lọ́ṣọ́ yẹrẹ òmórórà àwọn kàkà wọ́n wọ́n wá rẹ̀ ìrẹsọ́ ìlọ ló sì pọ̀ wọ́n ló mórí àmẹ́ ẹ̀ ìrẹsọ́ ìlọ ló sì pọ̀ àwọn àwọn ìrẹsọ́ ìlọ ìlọ àwọn ọ àgbẹ̀rẹsọ́ ìlọ fọ́ọ̀là ọba ọ̀tàkà wọn wọn bá omúrí màmá ayé omúrí òní ọ̀sẹ̀ sọ̀tọ̀ náà ọba mẹ́wàá yẹn jẹ́ kí objective ẹ̀ máa yẹn nàmọ̀ nàmọ̀ wà á bá kì í rà èrè ọ̀nà àgbọ̀sì omúrí ọ̀sẹ̀ yóò wà á kì í rà ọmọ yẹn yìí lọ́nà bánà kó dé pẹ̀ka yẹ ẹkú ọ̀nà tó omúrí sísè ẹkú ọ̀nà omúrí sísè ọ̀nà ìsìndọ̀mọ̀ pẹ̀ ẹ̀

omuri na bukugwe eta hayo basime Omuli etinye hayi. hayo ade ama tutoro ko woinere muli na bukugwe oida mari ni yikiye mu nibihuna mabasusu zamayini nawa moiza ile honona nuwa moiza ile niku tinye hayo ibi e tinye ni kwayo ile hayo ozo na na bekide ni kwayo ozo na kekere namukogo hiwa tuhe nawe ke kuyo no be kwere so ida yukre kere omori na ba susu yari poldu asi eternal janna na ba su yari asusu yari inikutai amen asuyari yakwete hundukuta asuyari po vyajini vyajina tabasirati duwasi itina aljanna aljanna ne kakai kukutan wana manukurete duwasi itini ne kuina aljanna amin duwa hai ho ni wera atabu ya naba mani oni heye oni ake omori ewayen ai ho na bani omori yesi kira ore bi ya bamuna aljanna na okugo shoka na kuori ya ahwa mi lọ nọ na weke bardan wa salama na ọdị ogo ihu na na ịdọ ọrọ ya anyị amin abakaka rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين umugu abaye no hoba yamu odozo goza mwehi ohaho inu inukuta ohaho inora alhaho na boye eku idani ku do muri odo no boye da ko yo shotna aljanna da hal janna otu ko amin amin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin ah, ah, sorry wala salamu alaikum meska yan nikaye onogo bayanon eni suyan ọmọdé hin onyi ẹ̀hín na ní skul ẹ̀ ọkọ̀ abẹ́ yìí lónìí aka anyụ mẹ ịdị ọkụkụrụ ọya ọkwarị himba ọkụ himba ẹ̀hín na èyí ní skul ahụ ìsìnkà ka òye òní náà jẹ nǹkan na náà ẹ̀rọ àbàdì zigá ìgboro ya ẹ̀rọ àbàdì zigá ìgboro àwọn kan wọ́n tán àkùrú àkùrú wọn náà sponsor wọn ní ní wọn náà yọ ṣọ́ọ̀bù ọmọ ọ̀tá ẹnzẹ kòtẹ́l kòtẹ́l wọn náà kórè ìmí káyé jama ní malẹ́sẹ̀ ní ẹ̀nà kàtó ẹ̀mí tó déere náà nà yẹ ní tọ́ ní bátìrì bóta náà wọ̀ náà yẹ bátìrì bátìrì kẹ́ náà wọ̀ náà mọ́tà náà yà and mọ́tà náà náà fi kú

ọ̀rẹ́ ni ọ̀rọ̀ àdéhùn òun ni rẹ̀ yá skúlì náà ni skúlì náà kẹ́ skúlì náà everything náà ni. Muri ọba yà báyìí. Muri ọba yà báyìí. Sọ́mi ọlọ́dẹ.